àdó olóró àdó olóró àdó olóró àdó olóró means bomb àdó olóró means bomb kí ló dé tí ìjọba wa ń ra àdó olóró kí ló dé tí ìjọba wa ń ra àdó olóró